الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله فلا واشهد ان محمدا عبده ورسوله وبعد السلام عليكم ورحمه الله وبركاته جمعني الله وإياكم في ملتقى رحمته وجمعني الله وإياكم في دار رحمته نسأل الله تبارك وتعالى العفو والعافية فيما يستقبل وأما قد حصل الحمد لله أجنمك يعني na kokwa ehe eneho zulqaada anato obo oranya ini owo pandemi ini 1429 raya ka he tuwe chotiro ye na atu uhina anatole na yanyi ya 4th of uh, November 2008 لا شاهد انك يعرف samai ẹnu ọ eré mẹka ọba mẹka ọmọdé sùgbọn àwọn tààlà ọzọ àti ní àhìkẹ ọní àti rẹ ẹyìn ẹyìn bá ọbúra ẹnẹka ọ̀dẹ́ ojú istikọ́mà ojú ẹ̀rọ tí ní ìjẹ́ tí ní àìkánná ìfẹ́ àmọ́. àwọn yóò fi àwòrán mú náà ìka yára kàkí aṣẹ́dọ́lá ìdáhà ìdọ́lá yà mí lé nìka ẹ̀yìn tí ń tẹ̀yìn aná ìka ọ̀wọ́ hẹ́kẹ̀ tí wọ́n fi rẹ̀ ìlà ẹ̀rẹ̀ mọ́wé náà ní àlọ́. aná ìka ìlhánú lọ́ta àlọ́ wanaho ni laha yalihu almalur abin na ita a hake anani laha yalihu Allah an wata wana sirro ka anyi al'uluhiyya subhanahu wa ta'ala uluhiyya onye komori ke hukunya ya onya an kama dole agwawo ubayin na subhanahu wa ta'ala ọka shahid allahu annahu la ilaha illa hu ubayin wata zuwa kayan tattana wa aka yawon والملائكة وأولو العلم الملائكة من المرج العلم وأولو العلم أتمنى إنني أويه قائما بالقسط بردنك أشهد أن محمد رسول الله بردنك محمد صلى الله عليه وآله وسلم أنت نعوذ الناس تريد لما يكتب تلع ما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا لكن أكثر الناس لا يعلمون وملك مات وطوع النبي محمد صلى الله عليه وسلم ẹ̀yìn ní ti àbánihẹ̀ ní bíndín àbánihẹ̀ bashiron lọ́rọ̀ náà ká àtúnú ní ìyàlọ́ wọn nàbẹ́rọ̀n lọ́wọ́rẹ́ ẹ̀kọ́rọ̀ nù àmọ́ wàlákì nàkàrọ̀ náà ti láyà lọ́mú ọ̀rọ̀ wọ́ọ̀rọ̀ ẹ̀nẹ́ ẹ̀yẹ kálí ọ̀dọ̀ múnú nù kí wọ́n wọ́n jẹ nàbẹ́rọ̀ ẹ̀mọ́ ní muhammed ẹ̀ṣin ká inú koran ọmọnà ọgọ́ ọgọ́rọ̀ ẹ̀yẹ ní nítorí mo ní sọlọ àlùfẹ́ lọ ọmọ ìjẹun ọmọ ìbáyìí lóòtú ìtì ní nǹkan ìkẹnu mọ́ fáwọn mọ́ni màá níyàn fọ́nù bí ìdọ́ka àbí ìfọ́nà ìkẹ́kẹ́ ayé wa mi àwọn ìfọ́nà ìfọ́nà ìkọ́ mọ́ni ìkí ẹ̀fẹ́ wọ́n fọ́nà ìkọ́ ń tó mọ́tò lọ sẹ́lá ọ̀dọ́ yẹn bí ìfọ́nà ìkẹ́kẹ́ sálàfọ́ sọ́ọ̀lẹ̀ àlékúnlékúnlẹ́ náírà máa ẹ̀kọ́ náà ẹ̀mí ẹ̀ka àtàwọ́ ọ̀mẹ̀ yẹn. àyìn fún yẹn náà ìkọ́ onímúrẹ́ ní kọ́ yanda ka aure kuma kuma da ba ka yin ka eh ya za ka wano dole abin ki irin ne ke hotel abi ki hotel wancan musallallahu alaihi wa alihi wa sallam da ka yi waka a to mun kullu ya zame a nafin ne a nafin ne kuma wa mara ya so ne ne shiga a kaka wannan yayi kinki kuma mai ya kiki a kwamitin koro أبوكي قلت صلى الله عليه وآله وسلم أوكا القرآن هجة لك وعليك هنا القرآن يين وضع في يوم القيامة ين ولين يبا أبوكي القرآن وضع دوي يوم القيامة أنا شاوني أبا ما دوي بالقرآن نصحك هكا منعته منعته النوم فشفيه فيه de quran aka awo de mori ka maa mi ka fẹ́ de sọ alábọ̀ ọkọ̀ ẹ̀ tẹ́ dá ọkà mi àgbà wọ̀ mọ́ni máa bí o wà nìka ọmọ yẹn wọ́ọ̀yọ̀ àgbà wọ̀ ọ̀rọ̀ bí dàá fún quran mu kọ́rọ̀ mi. an kun tẹ́ mo tẹ̀lé ọ̀sẹ̀ lọ́mọ nìka kun an kún mi yé àgbẹ̀ kún kún anáìka ẹ̀ṣẹ̀ ẹ̀kọ́ nìyẹn. ìyá yìí náà kàkà quran nínú.

nígbà wọn ẹyẹ mọ ètè ní dáná ẹyẹ ìjọ rẹ dáhùn sí nǹka ó kéré ìjọ nígbà ìjọ rẹ àwọn mìíràn lọ lọkọ mìíràn lánà àníbi ọ̀kàkà kúlù mùsùlùmí hàmùrù òkúlù hàmùrù haram àbíkọ́ náà mìíràn rẹ níbi ìjọ rẹ kúmọ̀ àbíkọ́ haram akẹ́yìn wọn yìí láti dìbò yìí àwọn kékeré ní ìjọ ìjọ kọ́án wọ́n ti fẹ́ mẹ́ ọ̀rùka ẹ̀wọ̀n ọ̀dùnà ní sọ́nà ọ̀dùnà kọ́án ọ̀kẹ́ ẹ̀yẹ tó ń lé ní quran bí èmi ó ń tó ní sọlá ọ̀lẹ́ sọlá ọ̀mù ní ayé ní ẹ̀ kuma ìjọ tó ní sọlá sọlá ọ̀mù náà sọlá ẹ̀ka ina abukara idojo yin ẹ̀rẹ́ màtí mi kọ́rọ̀ alfaza ẹ̀jẹ̀ náà ń ṣeré níyà ọkà ẹ̀ẹ́ ولله يعوج بالمهذب وانزلا wàlá tẹ́jì ẹ̀ẹ́nà ẹ̀sìsì mútàhá wàlá ìjà kàrẹ́ náà dọ́kà yìí dọ̀ọ̀kúnlẹ̀ kọ́ọ̀lù ìdá kọ́ọ̀lù muhammadin kàmá aminu fèdè nìyí kàmù gọ́ọ̀mìrì rẹ̀ ṣe ṣàbídíà ti dánsúnà ṣe ṣáàkàrẹ̀ àbọ̀lọ́ náà kàrẹ́ kìlọ́ọ̀lù ó ń tún ìwọ̀n tó lọ́wọ́ lọ́wọ́ ضعوا كل قول عند قول محمد ìjẹ́ kakọ̀ tí mo yà kàírí ẹ̀nà wà bàbá ní hàn ṣìrí ní àmà kan fa yẹni láyà ó jẹ́ àgbẹ̀ mọ̀ wọ́n jáde wọ́n zèlà ọ̀rọ̀ náà tẹ̀k. ọkà the open local in the calling muhammadin. ọ̀rọ̀ ìfìlẹ̀ tó ti wọlé nìyí dáwò kó lakọ́wọ́lé ìlàkọ́wọ́lé muhammadu ọkà tàbá àmìnù ìdí ni ní kàmùgọ́ mìírí ẹ́ ọkà ìtànà àyí ilẹ̀ ń tó mú ìtòlọ́ rẹ̀ sọ́lọ̀ àwọn àkà àbírẹ̀ náà wọ́n kàbá hàn sáńtì okùnrin nǹkan rẹ̀ ilẹ̀ ń tó mú yìí akọ̀ àìsẹ́ ẹ̀yìn wọn náà kò ní oúnjẹ ẹni tẹ́ ń rẹ̀ ń dúdú ọdún kọ́lọ́ tó ọdún náà fáyì kàmùgọ́ ọdún náà dọ́ọ̀rẹ̀ abẹ́ àrọ̀ ẹni dọ́ọ̀rẹ̀ mi annabi sallallahu alaihi wasallam abawo do mun chale kan do to to wa shaqqa lahu min ismihi li jallihi hadhul arshi mahmudun wa hadha muhammadu eh da mane gaman sallallahu alaihi wasallam eh sallallahu antum wa sallallahu alaihi wasallam ọ̀rẹ́ àtúndọ́ka ọ̀n tó mọ́lẹ̀ òní yẹn ní ehu ọ̀n tó mọ́lẹ̀ òní ayé ní kíló ọ̀n tó mọ́lẹ̀ ọ̀sẹ̀ náà rìn àbẹ́ àwọ̀ yíyẹ rẹ̀ kíkà sí kọ̀wé ká ìwé òfin ìlú ọ̀n tó mọ́lẹ̀ ìlú ọ̀ wá pé ẹni ló kó ọ̀n tó mọ́lẹ̀ kó yọ wá rí sáyọ̀ ilé ọ̀n tó mọ́lẹ̀ mọ́lẹ̀ ọ̀ ọ̀n tó mọ́lẹ̀ ọ̀nà ìpè mi ọ̀n kọ́ ọ̀pọ̀ nyádà wá pa ìlú àkún ní ọ̀rọ̀ òjìrí mú pókìtì ọ̀nà tí ní ẹni ọ̀ṣọ́ṣọ́ wára à ń tó lè mọ̀ omi ń tó lè rí lẹ́lẹ́jì kò ní ọmọ ìdìbò lọ́tọ́ ẹ̀ ọ̀pọ̀ wá tó yọ lókọ̀ tó mú ní kàtà tó yẹ tó tó yọ kẹ́yìn ọ̀mọ àgbókò sáyẹ̀nsì ọ̀kà ń sáyẹ̀nsì ọ̀là àkàtọ̀ káwọn ní àtò òhun ní ẹni ẹsẹ̀ wẹ̀yìn carbon dioxide kó ẹ̀hìn tí ìyẹn mọ́ta rẹ̀ H2O kọ́ H2O plus CO2 wọ́n ní H2O3 kọ́ wọ́n ní carbonic acid àti ọ̀ ẹ̀kẹ́ inú kẹrù ìgbìmọ̀ kún ní ìgbàtí jẹ́ kìlẹ̀ di ọ̀rọ̀ àwọn ọmọ ọmọ ìṣẹ̀lẹ̀ lọ́wọ́ rẹ̀ sọ́nà kanára àkọsẹ́ ọ̀nà dára ẹ̀ka ní H2O plus CO2 dára tẹ̀lé wọn ní ọjọ́ mìíràn ní ìdáná àwọn ọmọ yìí kò lè rà bẹ́ẹ̀ lè rà wà á kún ní ṣe equation nínú àwọn ṣe hydrocarbon or akọ̀rìkì organic chemical group àmì àwọn ọ̀nà. so wàá rí sáà dọ́ ọ̀rẹ́ tó ń lè kárí ọ káwọn ní kó anyi lọ́wọ́ dúwọ́ wá rí sáà wọ́dà ká títí àbúrò àwọn ètí tí ìdá ojú nìyẹn náà ẹ̀rọ bá bọ̀ máa kàwá ẹ̀yìn náà owó ẹni tẹ̀sí ó tó ti wá hó ó mú tó ṣe àfihàn. ọlọ́run sọlá tó sọlá nù mo à ń tó níjọ náà lẹ́dẹ̀ẹ́ hausa nù. hausa náà ọ̀rẹ́ dà náà máa náà máa níjọ náà ìka wọ́wọ́ rí ata náà bọ́ọ̀ dídá náà kọ́ náà bọ́ọ̀ mímu. mo wá kọ́ akọ́nyá yẹn wọ́n tó mú ẹ̀kọ́nyá yẹn wọlé nítorí ẹ̀tọ́ sọlá ẹni wọ́n tó mú rí kúrò wọ́n mọ̀ pàrẹ̀tà wọn nù àti sẹ́ni òkúrò ẹni abẹ́ni lọ́wọ́ nù muhammadu sallallahu alayhi wa sallam ẹ̀fẹ́ni na ọ sísánà ẹ̀ka àmọ́ ọ̀rìn náà ikọ̀ ọ̀nù kàtẹ́ aṣẹ́dọ̀lá ilẹ̀ àìlọ́lá anna muhammad rasulillah ọmọdé kì sàhábì ní rìdúrọ́nùlá alẹ́ ìmọ̀jùmọ̀ yìí ẹ̀ máa rí kóńtó múlẹ̀ ọ̀mẹ́rẹ́ rẹ̀ àmà wọn. sọ́ńtò múlẹ̀ ọ̀mẹ́rẹ́ ẹgbẹ́ orí wa ní èbùsì ọ̀nà àtà òsì bẹ́ẹ̀ mẹ́. sọ anabi ọ̀rẹ́ fúnlá àwọn yorùbá ń tàn ساكا سبحان الذي سهرنا هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون فيريه متعجل مرايات بكتين ساكا بسم الله سبحان الذي سهرنا هذا وما كنا له مقرنين سبحان الذي سخر لنا هذا وإن يرضي إذنك كأن من تسرني كمان Wọ́n tọ́ ọ́ dọ̀rọ̀ yìí, yàtúrà ònú, wàá tún mọ́tò ònú, وإنا إلى ربنا لمنقلبون أي فرزقنا يدوم لنا يا بعنون من وحي بعنون محمد صلى الله عليه وسلم شوكا إنا ما كان سابيونا كان أظن على أنه ما تفاقه فأنتم لشوكا دوما ينوين هذه أنا ما نلوم أنت دعوة أنا هيك دين أويكو أبوك أنين أمولي أويوا أيكون أويوا كسانا هي إذا نمتلون يومي أنا كوري أولا abọ́dé okun tún mi ìpínlẹ̀ àwọn ẹ̀yìn sẹ́yìn àgọ́kọ́ àtẹ̀rẹ̀ ẹ̀kọ́ fún ọwọ́ bẹ̀rẹ̀ kẹyà mi alẹ́yìn sílẹ̀ tó sílẹ̀ o. anyi bin tun mani farahu ọ̀chọ̀ mani kọ́ọ̀sì lọ ọmọ ní tíjọ́ dọ̀ mani mu wọ́ bọ́ farahu lọ ntun sọ fún ọ̀rọ̀ àhọ́rẹ́ hẹ̀ sáájú ní ìtìjọ́ dọ̀ mani mu aka ọ̀chọ̀ kọ́ọ̀sì náà ẹ̀nà tún mi kà ẹ̀kọ́ ọ̀chọ̀ kọ́ọ̀sì yíyẹ ọ̀chì ní ọ̀nà tó ayé ló ń tún so agbanwe dị ka ọmụdụ na ọta ala aka ka n'ime na nafa bi in amanu bimisli ma amantu bihi akọdụ sẹdọl kazẹ na ẹdọ wọn kẹ ọ nini misli ina ni sahabati muhammad sallallahu alaihi wasallam na ina ni ọta bi n'iyi ẹnẹ ra ya kụnyụ ime nọ. wọ̀zọ́ mara àyẹ́ sọ̀rọ̀ tí mara àyẹ́ omori ní lọ́la ṣe omori kìjànì lóṣù tó mú tó lọ́sọ́lá kìjànì lẹ́nu lè kọ́ wọ́n wá sáàsá lọ inú wọn àwọn àákọ́ tó mú ríkà dáhùn yìí àákọ́ tó mú ríkà dáhùn ríkà àyẹ̀wò yìí àríkà iná dáhùn ونبغنا وتعالى إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادته إيمانا وعلى ربهم يتوكلون أولئك من آه، الذين يقيمون الصلاة وبما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم قل تعالى أمن جو من مدر هناك جوا ذاك ومريكا كان بمعنى دام بس ẹ̀nà kàkàrẹ̀ omori ṣùgbọ́n wọ́n sọ́ọ́lá mo èyí dà túlìyàt aléhìm ayatú ayé omori ọ̀nà àti iye omori ọ̀nà ìjẹ́ àbáṣe ìní náà nì zàdẹ́tù ìmánà wọ́n mi nìkẹ́ nà ní ọ̀dàkẹ́ iná ẹ̀ẹ́dẹ̀ owó omori yìí wàhálà rọ́bì ní tẹwàkàlù omori ẹ̀nà náà ṣe àìtúrà nù àgókà ayé náà kà ní ẹ̀nà tó mu kọ́rọ̀ ẹ̀yà ara yín ìdọ̀bẹ̀rẹ̀ náà rẹ̀ lọ́sọ̀ọ́ tí omori kìnnìún àhàhùn mi òun ìdọ̀bẹ̀rẹ̀ náà rẹ̀ kí ni ó kẹ́kọ̀ọ́ alẹ́dínà ìtumúnà tọ́láta ẹ̀nà ẹ̀rọ náà kẹ́ ẹ̀ á kó sálàm ẹ̀rọ ẹ̀ á kó ọkẹ́ ni ẹ̀ á ṣọ́ jẹ́ ìkọ́mọ̀ ti sọ́lá ẹ̀ sálọ ikú jẹ́ tinubu àtàmì òkàwọ́kọ́ àlẹ́ àtàmì ẹ̀yẹ àtìhà àmì kàmì kọ̀kọ́ bẹ́ẹ̀gbó èyí máa rọ̀rọ̀ kùnà àhùn yóò fi kún bẹ́ẹ̀ kí ìjọ́nà mo ní mẹ́wàá àrùbí tó ní mo lọ náà ní bí wàá ọ̀rẹ́ mi tó ṣe bí wàá ọ̀rẹ́ mi tó ní لما أولئك هم المؤمنون حقا إذا النبي أنا بيقولون إذا إذا هم لهم درجات عند ربهم أعني وأيدو ملهم وجبان بان وجبان بان أكثر أني يعني لا يجيلي يعني إنما يجيلي و مغفرة من ربي ورزق كريم حتى أها nje na ka ọhụrụ banyị ndị ọdọ mọgụ banyị ọjọ ka ba su fi ni wọn na je nawe wani ma zai mun yana an wani kuma ni kuwa ne ba da zikr Allah wa jalla qulubuhum wa ila tuliyat alaihim ayatuhu zadatuhum imana wa ala rabbihim yatawakkalun alladhina yuqimuna as-salata wa mimma razaqnahum yunfiqun fa idza hidamul kufara min ana sai takwa yau ayé ní hìní sí ẹ̀mẹ̀ká yóò lè ìjà ajá yóò mú yìí báyìí lọ́dà tó náà ní báyìí tó ní ìbàdàn ní báyìí lọ́dà tó náà ẹ̀kẹ́ ní báyìí lọ́dà tó ní ìbẹ̀rẹ̀ ní báyìí lọ́dà tó ní àtúrẹ́ ní nà mí kẹ́nẹ̀ hún ní bẹ́ẹ̀ yìí. الذين يقيمون iqamatu sala ita'u zakat kuma wa ala rabbihim yatawakkalun ina wannan shayi turu ne ne kuma shayi turu sosai to abin da man tuwan abban zai mika àwọn yóò mórí ọ̀nà ọ̀là nídìí náà ìlú kátàkùtàkì eré yẹ kó àwọn yóò mórí ara ọkọ kàfẹ wọn. wà ẹni tí àwọn wàá tún lè ta àwọn àbí ìfọ́fà ẹ̀rọ ìfún náà wọ́n yóò mórí nìwọ̀n àwọn. then àbí nínú àká náà fi jihad aida kisala wa jiha awa zakonu wa nyo jiha wa ke tawakkul on se turmu na ko se turmu sala jiha ko mabika afa jayo muni yen ko ta to ne wa haka ko mo luta e kula haje ni wa dire ka wala idza zikra allah haka ko mo ni kene wujilat kulubuhum amma le wa nan daga ni ne ka an ne haka akomolika orika ẹ̀rẹ̀ náà wọ́n náà kò kúrò ká akomolika lọ́ka náà wọ́n akomolika ọ̀wẹ́ka omolika tó wù ọ̀nkọ́ àrùn kuma omolika náà kọ̀nà ọ̀dọ́ yẹn subhanahu wa ta'ala kan takwa nan wa hin wuri nan shaykh al-islam ibn taymiyyah rahimahullah aka at-taqwa an taj'al بينك وبين عذاب الله وقايه àìsíná ìtakò àwọn ọmọ ní ọmọ òkà àríká wa tóró wọn àríká wa mú gbúra àní tún mẹ̀jẹ̀ náà ìka ògbúra ọ̀rìn náà ká ní òwúyẹ́ mọ́ yìí ọ̀rìn tóró wọn tún náà ká ní òwúyẹ́ mọ́ yìí ló a tó wà mú gbúra iná ká ní ẹ̀rọ àtòwúyẹ́ mọ́ yìí ló ẹ̀rọ àtòwúyẹ́ mọ́ yìí ọ̀rọ̀ náà ìtakò ọkà ọ̀ ní sẹ́rẹ̀tì ẹ̀nà ọ̀ ní ìdè ẹ̀nà عمل بالتنزيل رضا بالقليل والاستعداد اليوم الرهيب هكا أضافي الإمام أبو ينايكا أنه تتعون للزمن كما دعمك وعطفني تجتع مقرر عمل بالتنزيل رضا بالقليل أي تيرا نوعاني هاي ابنته أهو àbílẹ̀kọ́yì ọ̀tẹ́sẹ̀ dáadé yọmọ rọ̀hìn bí o ti yẹn wọn di ẹkọ́ ní wọn ṣe ìwà ń dọ̀ lọ́mú. sọ̀rọ̀ kọ̀dọ̀ ti yẹn wọn yẹ kọ́ ní wọn ṣe ìwà ń dọ̀ lọ́mú. fáàmì tó ń yẹrí lọ́bì kọ́lé orí tí ó náà ń yí dọ̀ then orí tí ó náà wà ń yí dọ̀ sọ́ọ̀kù wẹ́ it was the way ni amalo bi tanzil the way ṣe eré ọmọlúmi kọ́ kuma ẹ̀sán ni ọ̀rẹ́ gò توقع عن خوف الجليد وهي ممنون يعني ما يتيهم أنا كشيخ الإسلام بن تيمية من جواهم رحمة الله عليه آه صحابي مي ولك مرروا أني أرى مصورك أن أساس ما نجي إني إني مهندني سبحانه وتعالى أنا بما تمنى إني مهندني نون ذلك ومك ẹni ẹni ọyí kàtọ òde iná ìtẹn ẹni ẹni ọyí kàtọ òde omi hanom ẹni ẹni ọyí kàtọ òde ẹni ọsẹmẹjà náà ẹni ọyí náà ní ẹsọ rẹ ẹgbẹ wọlé subhanahu wa ta'ala ẹẹ sẹyìn náà ọmọ rọjò ọlọrọ àná wọlé àwọn akitọfà nílẹ ìtakọ lọwọ òhìn àgbẹsà ẹrẹta náà kóra ẹdọkà ẹrẹ ẹrẹka èyí tù ú ìṣúná ní ẹ̀wọ̀n ní gàáta àjẹnì rẹ̀ ká wá ó yẹ kẹ́ni ló wà tó rẹ̀ ní òyì tù ú ẹni àgọ́ ó tọkọ àánú mi gbé wọn nù ọ̀nà ọ̀dọ́ ìgbà ọ̀kà kan náà rí dáa tá a bọ̀rọ̀ wá rẹ̀ ọ̀kà kan ní ìgbó oyin ní eyín dáhùn wọ́n pọ̀ rẹ̀ àbẹ́sẹ̀ mọ̀mọ́ sí ìwé mi ní ẹ̀rọ onye ọ̀nà ni mẹ́ẹ̀dọ́kọ̀ lọ́nyẹ̀ ana mai aga kuma kun ana kan nan kan dana bora na ne odun enya mo mo yo wa da la awu anya mo mo ri azoro ro e ko go ba nyo ri agbo ba nyo da fa bi ni ni se ro na nyo da yi se eni ni takwa eni ni takwa on to bur sallallahu alaihi wasallam o ri ti fa na o to ni ni na ali se ro ko yan agu ka mo ni mo mi e ti e ke ni e ta fa ro ya e, bịa na anyị ụwa asabi n'ụwa ahụ nọrọ ahụ enyi nene anyị sahabi banyu nya ana julaidi radiyallahu anhu julaidi asabi ni agụrụ mụ nyere mee ọrụ na-arọ ọrụ mụ yóò mee ya asabi a ha زميل فرقة وعلى فكرة نعم يعني هو كان أفضل كريشن أو ما تقول رضي الله عنه وأرضاه سيد كما يعني يقول أنه شاك الحمد لله عليهم كان ميسي وعمامين يقول أنه على قنابير تقول بيجي لك عيني يقول نيمين إذا يقولون ما رأى bẹ́ẹ̀ tó ń tẹ́ wọn sọ̀rọ̀ bá wọn lẹ́yìn wọn lẹ́sẹ̀ mi. lọ́ka wéèrè àníbùwà kàkà ọ̀dọ́ ńlẹ́kọ́ islam yóò tún ṣẹ̀yìn dín àkọ́nyẹ́ nẹ́ẹ̀mẹ́ ẹ̀rọ iná gbẹ́mù hóró ẹ̀yìn àníbù kanáà. àní yẹn ṣe ọ́nà ẹ̀dí lẹ́yìn mi àní ní ńlẹ́kọ́ òtù àtẹ̀rẹ̀mítọ́ ka àárọ̀ náà ní sísú ìlẹ̀kọ́ náà ní wọ́n wúlọ̀ wọ́n. bẹ́ẹ̀ ń ka tọ́ ìṣọ́ọ̀lá ana kula mu biya wa muri yasu wa shahidi amma wai ka wani ne ne hunu doka hunu hadi mu biya wanka na ni ka ni ro ka ka mu ka so ne ga mu hadi ki ne biya mu assalamu alaikum wa rahmatullah wa alaikum assalam wa rahmatullah ana na mi on to mu da ton ne kun tun yato wani ahlan wa sahlan bik tafaddal majuran mashkura zan weyi kene wa baran ne yi bisa weyi re on to mo e <laughs> e le non to mo li to ko ko a fere bana weyi re on to mo li to to akan ma go do ashin ne gamu da da go ni ka aro ah ya ke ka ya e mi sha ya mi shi ya yi ya fi na fere maka ma on ma re e ni mi da ka ita yi ni ko ni ni ko ana kan da yayin da Australia din nan رضي الله عنه وارضاه ذكر من كان يوم haka da a da yana hin yi da wa bai o an ce ni ya kwafi ta wa hannu wato ina yana yana yana kasa ya fi da kàkà adé ọ̀nyẹ́ ọ̀nyẹ́ níta kó àwọn aṣẹ́ wọn ọ̀tún rẹ̀ yìí kí láyé kò yé àánú asan ẹ̀yà kọ̀ndúṣọ́nà wọ́ta kọ̀ọ̀tẹ̀ lọ́kà adam náà lẹ́lẹ̀ iṣẹ́ ọ̀nà náà aka níbi ọ̀kà níbi sọ so attack what and when and he is in the door amen is an araj very doctor subhanallah okay ya umma wa ya abata atarudani min amri rasulillah ma hi onyam ma hi odam on amri rasulillah kwa dira na wale mani kwa yin tumri ni kwa dira wale mani kawai mana ya kamu yara ka ta إذا قضى الله ورسوله أمرا أن يكون لكم الخيرة من أمرهم فأنا ولا يظن لا دولة من مئتنا نرو yóò mú nínú ọ̀rọ̀ ní ẹ̀rọ àtàkà ọ̀dọ̀ náà ọ̀kadà ọmọ ẹgbẹ̀rẹ̀ náà nù ká wá kó ẹ̀yìn náà ní ẹ̀wọ̀n náà nù. ọ̀dọ́ ká àyìn náà yẹ ká ẹ̀mí ọkọ̀ ọ̀dọ̀ adamu nílé nìka ẹ̀mọ́ra sọ̀rọ̀ nǹkan nǹkan tó ń lè tó. رضي الله عنهم وارضاه يجب أيضا يكون أولا يكون يمكن إن شاء الله تعالى أنا ناتعينا ناتعينا ayan aure ekola zafare okubagi tó bá lọ àwọn ìtọ̀ ẹja ẹjọ́ lọ́nà. Thank you ọ̀nà náà tẹ̀ ní ahìn dọ́nù kúrò àtẹ ọ̀nà náà chineke ha nka ọ̀nà ọmọ mi à ní òlìdá wọ̀ náà pa asọ̀látù jáàmìà hayà alal jihad asọ̀látù jáàmìà hayà alal jihad wọn kà kasọ̀látù jáàmìà ìmú tó wọlé ha nyere ya námi ní ẹ̀kọ́ ta látọ̀ ha kọ́ ayi daka ọyàn rúbọ bẹ́ẹ̀ wọn ní ìsìkà fẹ́ gbọ́ náà kúsàlámù ọ̀ bá nyà náà fúrẹ́ǹtì ọ̀ kàwé nyere jihad هيا لدرك ما وانك اوه سوري انا نك ولا مر جو كتني جا ربا ربا وبولا نك مو هو كارا ومن جي نيا ربا يا هيفان ذاك لنا كوا توهي او هيا كنا بابا ما هي او سطو انتو لا اوني دني اوني او مجنن كما هون رضي الله عنه وارضاه ọ̀nà rẹ̀ kọ́nà rẹ̀ rẹ̀ ní lọ́kùnrin tó tó dáwọ́ tó lè mọ̀ yìí lẹ́yìn tó tó lè mọ̀ yìí rẹ̀ ní. kàbí a ní èyí di ìgbà wáyé kan nánà nù ẹ̀mí ọ̀nà ìwà ọ̀nà àti gàbẹ́ àwọn ẹ̀yìn ní fẹ́mi àgbọ̀tọ̀ nù kẹ́nẹ̀ àbá ní èyí ní ọ̀nà mà nù àmì hàn ní ẹ̀dá ìkíná jáde nà àgbọ̀kọ̀rọ̀ nánà rọ́dọ̀ bá wọn mú àdọ́ ilé ìkúyà jẹ́ nù. معكم عمي الأبوان ذلك أمر مجورون ويلي نوت أنتم رسول الله عليه وسلم حقا إذا أتاكم من ترضونه دينه وخلقه فزوجوه إن لم تفعلوا تكن فتنة في الأرض وفساد عريض Mọ̀sùn lọ sọ́lọ̀m kì jẹ́ àrá ní ọ̀rẹ́lẹ́ tí wọ́n náà ká ọ̀hìnká ọ̀nà ìdílànà òun wé, àbá àwọn tó mú ní ṣe ìdílà tó ọ̀nà. onye ọdọ onye anyị kọrọ tete onye ibira ọ ekwo ya ọdọ ahụ ni bulu dua nọ azụ bega ya wa ọra hika ngwa ọsọ lakọ etu nwunye ndọrọ ọrụ ee sini ewu sị ọdị sị ọ ewe onye arụbọtọ agụkọ na ọwụwụ na dọbara oyipo nje onye onye radiyallahu anha onye na otu ntụ mmecha mmiri na onye ndị nke mmemme adawera adịbikowa anya nke onye na nyibila ka onye ọzọ anyị ọrụ aka tọ a wee rọ n'ọrụ onye tọ nkọ chenji nọ na ka akọ e, na na n'ọrụ ọ na ṣé ní ìrànà ọ̀rọ̀ ìlú òkè kò náà kẹ́ni ìrọ̀lá àbọ̀ ìwé ilé ìṣe ọ́ àbẹ́wò yẹn nù. àbọ̀n nínú náà kò sí tẹ̀lé ìjọ ní wọn nù. so ìgbìmọ̀ bí ìbọ̀rọ̀ àyàn kó máa kàrẹ́ hàn ní yẹ́dà kan kò jùlọ bí ìdíná ìjà mìíràn ẹ̀wọ̀ ẹ̀yọ kẹ́ni déèdì àmúrọ̀ ló dáàrí déèdì wọn làkà àbánnà lè dín nàkú tó ló fi sọ̀gẹ́rì láàrin wáàd bal àhíyá عند ربهم يرزقون فرحين بما آتاهم الله من فضله radiyallahu anhum wa ardahum ẹ̀sìn náà jẹ́ náà àárẹ̀ sáà dáàdì wọ́n yẹn sọ̀rọ̀ ṣòro ọ̀nà abilẹ̀dì náà ìfẹ́ náà wọ́n ẹ̀ṣẹ̀ náà mẹ́rin náà ọ̀ka mẹ́wàá bẹ́ẹ̀ ni mẹ́wàá bẹ́ẹ̀ ni. àdókò sábìtì ibn ibrahim rahmatulah alayhi. ثابت ابن إبراهيم إني تابعون يعني عليه رحمة الله أنا بنت أمه وفلت حنين تكوي أما níbi kan yẹ rí example àwọn ọmọ ìwé yìí ẹni ẹni ìwé ìmọ̀nà bí eré ayé rẹ. bẹ́ẹ̀ wọn ẹni wọn ní ètò ìdò kàtọ́ ló fẹ̀sẹ̀ òṣèlú ìdíkì rẹ àdọ̀rọ̀ rọ́ọ̀t àti olùmọ̀hàdọ̀ rọ́ọ̀t iná màlà àmàlò nìyẹn. mo kà á rò á rò mo yàtọ̀ arúgbó mo lè rí lọ́sẹ̀ ọmọ àkọ́dọ̀ ìwọ ní ọjọ́ apple fire this apple on ọjọ́ ní adọ́ rẹ̀ ọ̀rẹ́ ìlú kékeré dọ́kà subhanallah wọn tó bí sọlá ọlọ sẹlẹm ọkà ayu lahmin nabata fil haram anyaru awla biha ìpẹ́wọ̀n ìpẹ́wọ̀n náà kàkà ìfẹ́ náà rí dúkọ́ wọn náà rẹ̀ ẹni ìpẹ́wọ̀n náà rẹ̀ ìfẹ́ ìrìn ní wọn dá ìfẹ́ uye náà náà mẹ́tìnì wa ọ̀ náà rí ẹni haram ọ̀rẹ́ rẹ̀ ni. kọ́dá káwọn ọ̀jẹ́ náà tó rà yín ládàá lóòrè ọ̀nà nù náà ọdọ ẹ̀ṣọ́ ọ̀nà yín ìwé nìkọ́ ọ̀nà ara màmú kọ́rọ̀ nùkà ọ̀gbọ́n mi mi ọ̀rẹ́ àwọ̀ náà àwọn náà fagbọmọwọ ọgbọnọwọ síkà ọmọ ọkẹ ọ nígbà àrí ẹ ti la ọmọ ọdún àti ọmọ ẹgbẹ ìdìbò náà bọkà àwọ ọ nínú ẹyẹ ọmọ ọdà ìgbẹkẹ náà nù bẹẹ mọ ẹyẹ ọmọ ọdọkọ máa di ilé yìí náà nyẹ bísí ẹyẹ náà ká ògbéyàwó ọmọ ìnáwó ọmọ ògbéyàwó ọrọ ògbé ọrọ ògbé náà ẹka ọmọ ọkọ máa nyẹ fẹ ọwọ ọwọ àná wàhálà yín ọ̀dà mọ́ nàìjíríà rọ̀ sábìt ibùn ibrahim aleyhi rahmatulah ọ̀rẹ́ tètèrè wáyé sí ní nìyẹrẹ ẹni wọn ní lónìí ẹkùnmá kàdí ẹ̀yìn yà ni ẹni nígbà náà yà tó dẹ̀ yà kà sọ̀rọ̀ àmà man kọ́fà maqama rọ́bì wọn náà nàfẹ́ àmì hawa ìmẹ̀ jẹ́mẹ̀tẹ̀ ìjẹ́ ní ìlẹ̀ náà fẹ́ yẹn èyí rí ni bá jẹ́ ìjọ́ mọ́ ní ìdílé ìdílé ìfẹ́ nínú. وذلك يوم عسير ها يوم يكون لله رب العالمين so ilẹ̀ ẹnu lórí pooro nù ọkà tọ́ máa na nyọ ọ̀rọ̀ náà ka ọ̀nà nyà ọ̀nà nyẹ ọ̀rì dààmú ní wọn na nyẹ ọ̀nà nù ní wọn ti jí kò wai kiri a sa ni da wala kan nam astaghfirullah astaghfirullah ina ka ni ya sa wallahi ha ko ita dogara na wai yayi kare biyu du ya rin yana men wa ki yoro hmm falyadhu qalilan yabku kathiran odi ni te du a tu ni godo atemu re goro wa wa wa ya pa sa sa to wodo re on mo je wallahi wa ma astaghfirullah ni ya be sama ọ̀nà ọ̀nà àdọ́rọ̀ kìí hàn yóò mọ̀ kìyàmù tẹ́lẹ̀ yìí wọ́n mú ọ̀bẹ yóò mọ̀ kìyàmù dáa kí ọ̀dọ́ ọ̀dọ́ ká sọ́nyà ń dọ̀rọ̀ rọ̀ ká abúlé ọlọ́mú kò nìyẹn àti ọ̀nà àná ẹ̀yìn tẹ́ na ẹ̀yìn tẹ́ na bàbá ní oríṣi ọ̀tá rẹ̀ nà àbí ọ̀dọ́ níbi àkànníkà àfẹ̀dẹ̀rú nà mẹ́nìmọ́fẹ́rẹ́ wọ́n náà wọ́n ní ti ekú ìdáni kú mi wọ́n sàbí náà ẹ̀yìn mọ́nlá dẹ́rẹ́ ọmọláhùn wàlá wàlá ọ̀nà ọ̀nà ìka ẹ̀yìn ẹ̀yìn náírà kó wù ẹ̀yìn kẹ̀hẹ́ bẹ́ẹ̀ níbi kẹ́hẹ́ ọ̀wẹ́ ọ̀nà ọ̀nà ìkẹyọ̀mọ̀ kìyàmá kọ́ọ̀bẹ àwọn ọmọ bẹ̀ tẹ̀rẹ̀ ọláwọn ọmọ kọ̀ tẹ̀rẹ̀ àbúkọ́ ọmọ mẹ̀ tẹ̀rẹ̀ àmọ́ wọlákin kọ́ ṣẹ́tọ̀ mahala ọ̀sẹ̀fẹ̀ kọ̀dẹ́ mahala wà dọ́rọ̀ mahala ọ̀sọ̀ nọ́n ọ̀ ànyọ ọ̀sọ̀ nọ́n ọ̀wọ̀ ráìlẹ́n ọ̀kọ̀ lóhùlẹ́n ọ̀ mùsàfàlì nìyẹn yọmọ kìyàmà ọ̀gá rẹ̀ ọmọ wọn ni mo tó mo ní kẹrẹ o tí o kẹrẹ lọ ka àbáwọn méjì tẹ àbáwọn yẹn ọkùnrin kọrọ náà yẹn ọ̀sọ̀ sọ́dọ̀ ìdàkẹ́ bẹ́ẹ̀ ni wọ́n ọ̀ ọmọdé yìí abẹ́fẹ́ wọn kò yàtọ̀ nǹkan méjì nìkan. ara àkọ́ àbọ̀ ìdẹ́nu lè dùn sáadà àlọ́ ayé rẹ̀ dàkísà kọ́mẹ̀ ọ̀nà náírà àdá àwọn ti ka túùsì kàmẹ̀ wọn lè sàn dákẹ́rẹ́ ẹ̀kọ́ yẹn wáyé sàmẹ̀. àbíbíà náírà ni mẹ̀ka wọn nira náà dọ́dà sí náà nínú kọ́ náà jẹ́nà. dàkísà kọ́ ọ̀nà ní kí n sọ̀rọ̀ àtọ́lá wọn kẹ́ ẹni ẹni ọ̀nà ìṣèlú yìí wọ́n mú fi yàn ní ọ̀dọ̀ àìhùn náà. ẹ̀wọ́n sì nẹ́ni sọ́là fáyín níní àwọn òkúnkún nira fọ́là fún ìmá ní wọn àwọn ọmọ olórí mi yá wọn èyí ta àníṣe ó tún ní yẹn ní yẹn mọ̀ ní sọ̀rọ̀ àárín ẹbí rẹ̀ mú tó ní ọmọ ìpìyà mọ̀ ẹ̀ kọ́ apple kẹ́ni ọ̀rìn yóò mọ̀ ìpìyà mọ̀ nínú kákọ́ òkè àbútú sọ́nà ní ọmọ ìyẹn ní àfẹ́yọ̀rọ̀ ó ti lè rà ní ọmọ ìyẹn ní wáyé sẹ́wọ̀n wọ́dọ̀ wà rọrùn iná pèlè yéye là á ìlà ilẹ̀ ní àpèlè yéye wá. sẹ́ni ní nǹkan náà nílẹ̀ náà ni wà wọ́n náà nílẹ̀ kíkú yóò mọ̀ sí yàmà ilẹ̀ rẹ̀ alhọ́ọ̀sì rẹ̀ nà alhàkìtì yóò ní wọ́n náà nílẹ̀ ìgboro náà wọ́n náà ẹnẹ́kẹ̀ nílẹ̀ náà ni àwọn náà wúni nílẹ̀ náà ni. sọ́dọ̀kọ̀tọ̀ ọ̀nà ọ̀dọ́ ọ̀nà àyàn ọ̀bá ẹ̀yìn ọkọ̀ ọ̀kẹ̀ náà sọ́tù rẹ̀ lọ́kà mọ́nà fígà wọ́n ní àrọ́nú náà àwọn ẹ̀rọ. ǹjẹ́ mi rẹ̀ lọ́kà sọ́wọ́ wọn alékún dúró nǹkan alékún sẹ́lẹ̀m. wọn náà ọ̀dà àti akọ́yìn ká lòdù wọ́ọ̀rù. nípa àwọn ẹ̀yìn fún mi ní ìdùkà ìṣọ́ọ̀lá ọ̀dẹ́ ìrọ̀ ọ̀dà. lọ́sìn náà ó ti ń ka àárín náà yàn ó jẹ́ náà lóòjà ni ní ẹ̀rọ nù anamijua na anamijuani ɛla yeye no ɛwɔ no nti ɔka ɛwɔ wa yɛn kɔ no yɛn yɛn nakɔ no egu ne wɔ yɛte haram ana ɔne ɔno na ɔyɛ ma ne hitu na ɔda nhore mu no ɛyɛ wagye no wuli nakɔ no egu wuli na nɔma te haram ɔno ɔte ne firi na kokoro an wa nɔma no haram no wa nakɔ ɔwɔ ne na abe bɛ a wodu ɛna retɛ no ɛhɛ ɛkɔsi ne bi ne na ama na kakɔ oguru gu amma na ka anyị n'aka ka ni gurgu ona le takwa ba na eh ka muna sali ne na onye don na imamu abu hanifa ana abu hanifa tin numan ibn sabit ibn ibrahim alayhi rahmatullah ujo ni na imamu abu hanifa nke imamu abu hanifa aza na nze nọnụ awo eko mmadụ na na-ama nze nọnụ agụkụ nze nọnụ goje na agụkụ omoyi ezize nyi anyị sọfọ na bago ya nwoke nọ anyị abdullahi ibn mubarak wallahi sallah fa banyarin wa kana zahidan arwan nika ozoge naika we we kulon wata ne ama kọ́ yàrá yín wè wọ́n mìíràn rí ìdúró yín lè ní káwá ẹ̀kọ́ yàrá wọn lè bílá ibùdó mubarak sàdá ni mubarak ẹ̀hún rẹ̀ náà kọ́ ẹ̀rẹ̀ ọlọ́sọ̀rí ni ọ̀rùn dọ̀ náà ká ó yẹ dàbọ̀ lọ́wọ́ àjìn hún ní ìwé ní ìṣẹ̀lẹ̀ ara yẹ ní ní kúrò ní ìyẹn náà wọ́n ní ìṣẹ̀lẹ̀ yẹn náà ló lè ṣẹlẹ̀ náà ó ti kú ẹ̀kọ́ yẹn dáná náà ẹ̀ tó wọn dọ́kà ọ̀nà ìtọ́nù náà ọ̀nà náà tọ̀ ọ̀ iná ara nù bó ti rí mubarak ẹ̀ṣẹ̀ rẹ̀ nù nọkà ń bọ́ra kó ń rárá ẹ̀rọ wa họ ọ̀rọ̀mí báwọn ọ̀rọ̀mí kúrú báwọn àtàwọn àti ọmọ àti rẹ̀ mọ́tò ní ọ̀fọ̀ ní ọ̀kẹ́ wọn mìíràn yìí lọ́nà ha bẹ́ẹ̀ nọ́nà rẹ̀ jẹ́ olókè gbọ́ lọ́wọ́ ẹ̀yìn rẹ̀ nọ́nà rẹ̀ jẹ́ olókè gbọ́ lọ́wọ́ ẹ̀yìn rẹ̀ lọ́dọ̀ká ń bọ́ra kí wọ́n rẹ̀ mú ojú dídú rẹ̀ àmì ń bẹ ìdájú kọ̀ ṣe fún ọmọ bẹ́ẹ̀ rẹ̀ báyẹn káwọn jẹ iye ní aka na ezi ezigbo aka m ajọ ohu dị maba anyị a nanyere ọnụ ọrụ kanyere da ọnụ ọyị kanyere daa ọnda ya ọna na wee akwa ebe ịkọ so ọsụ dị ọka wasụ ntị ebe eh, dị ọka ee wee omori ọhụrụ ya dị n'ihu ya ọ na ya nụ ee adannu rufuru ọmọ adannu ọmọ nyike pẹtẹtẹ ọgbẹ mo sọ mẹwọ ẹnyẹha nyike ẹwọn wọn mẹrẹ mo yi ọjà náà ọnyẹmọ nípa gàtù so mi wọn mo yi yan ẹ má dín náà wọn bìí ìṣẹ ọ̀nà àṣẹ ọ̀gá mi abakọ ha wa mo bára kùsù ká súnlẹ̀ tí ní ọjà náà àbọ̀ ọ̀gá kan náà tó gbọ̀ nínú ọ̀sẹ̀ gán dọ́kà ń jahiliya ni mujirikin ni ene manyo ne ewe onon adan wonnoi onyane wolonon arna amege oro suma kako adoro oro nyora me ami hewa emi wogatne kora esi sike ni ne den hata ma kweli yahudi ni eno na nyoro na nyeke eke kene chijelo ban kene no nyeke en nasara an bobo na dulula àwọn náà dàrú dà naka àmà ànníbi rẹ aleyhi salatu wa salam sani ka aleyka bi zaati diin yà nyàmà nyàhìkẹ. adan ni rin gbara ko onore nuhu di mariam ore gbara ko do ko ore an ore an anu ka kunya na ko ni ya nan no sama so gbara ina na ya mu yana abdullahi bin mubarak alaihi rahmatullah ẹ̀rìn hàn ẹ̀n àákàrà ẹ̀ ní níbi orí àrọ̀rọ̀ náà ìka ẹ̀ àmọ̀jọ́ níbẹ̀ ní orí kékeré àgbọ́lẹ̀ mà ní. sọ́ni àbúrúkà ẹ̀ ní ọ̀hún lórí ìnẹ́yìn ní. àwọn ìmọ̀lẹ́ ẹ̀ ti pẹ́lẹ̀ ní ẹ̀tọ́ ni. lórí ìdíkà àwọn ìmọ̀lẹ́ ọ̀nà ìyá yan náà bẹ̀rẹ̀ wọ́n á ọ̀hún náà يكدمون وتعالى جيتو نعبره ومن يتق الله يجعل له مخرجا ويعني ما هنو بني دار وقالت يجعل الله دور بكا ويرزق من حيث لا يختصب ويعني ما هنو بني بواسع ذاك انا واسع هدو اما هيك كان الكفاء وهولك الانسان ضعيفا فلنا من النعزاج عنكم رمضان عليكم رحمة الله ي fanyi sahabin yanare muhammad al-miski oye sabiyaru anare muhammad al-miski ya ba al-miski ni ko ito yana himiski ake muhammad anani ito yana himiski muhammad al-miski ẹgbẹ́ mi sí ìyá ẹ̀fẹ̀rẹ̀ ẹ̀fẹ̀rẹ̀ ìgbẹ́yàn ní sílẹ̀ mọ́tòrí ẹ̀ lọ́nà àgọ́ra ẹ̀ ọ̀hún ọkọ koran kò yẹrẹ so ọkọ mọtò lẹnu nínú yẹrẹ so báàbí kiri yọrọ balago tó àdínní ojú ẹ pẹlú ìmọ àkànnì nfa ọmọ àkànnì ìlàyà orí nù láyé òwú kó ní àdàwọn àgbẹ nínú bí ìdí nà ní kó ní orí òbí kan nà ọba mẹrẹ òbí ni wọn nana àwọn kẹ́ni lọ́kà sọlá wọn aleykum ọkọ aleykum sọlá àárín ìnáwó agbọ̀nwó dé onwe ike n'edogbozi pii dọkwụsala ọrụ akwụsala abụọ ozi webachire ọhụrụ dị seta na ya na ụjọ náà kụrụ ụjọ náà àmúlò ọmọ ẹ ìyẹn ọ̀nà mọ̀nà àwọn ọmọkọ́rì ọ̀tá àrùn ọ̀nà múlò oníṣòwò rẹ̀ yà wò báwọn àbẹ̀yẹ nù ọmọ dàmí sí bẹ́ẹ̀ bọ́jọ́ ọ̀wọ́ nù náà tó rò lọ́kà orí mi nù ẹ̀dà kà mánu azọ́ rẹ̀ wá dé ní báwọn mi sẹ́nu bá mi. Mo dà mí ìdó rò pé òkà ọ̀nà rò má sàkọ́tọ̀ mi. Àlọ́ ìyá àlọ́ ìyá mo bọ́ sọ àná nínú ìrìn wọn lórí ìjà náà bẹ̀yà. Ilé ìsìn mọ̀ náà báyìí. Ọ̀rẹ́ mi rẹ̀ wọ̀ ìbúrú kọ̀lìntánù dọ̀ ẹ̀fẹ̀ kan tó ń bọ̀ kàkà wọ́n má sọ̀kùnrin mọ̀ bọ̀ alẹ́ yìí. Ṣé náà sọ́kátà ọ̀rọ̀ mẹ́yìn rẹ̀ àbẹ́ àwọn láyò kàlíwò lọ́hùn náà ìlà ọ̀sẹ̀ ha ẹ̀ ìsàkùlọ́ha akọ̀tùkọ̀tìlì ìsàkùlọ́ha mọ́sítàtàtù àdáàbá ìhun náà rẹ̀. ọ̀rọ̀ muhammed almiski dọ́ka ọ̀ lọ́nà wọ́n dọ́ka nígbà ọ̀rọ̀ mi àárín omi fún mi kìí kí wàá wájú mọ́ mi ìṣòro ra rẹ̀ mi ìṣòro ra rẹ̀ muhammed almiski dọ́wọ́n mi dọ́wọ́n mi fún mi rẹ̀ ìhẹ̀rẹ̀ bá máa ń bọ̀ <laughs> everywhere, I'm not in the gentlemen.